الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الحث على الصدقة والتواضع عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه adúpẹ́ fún ọlọ́run ọba ọ ọlọ́run ọba tí ó tún jù wá ní àwọn bèjì tó bí ọlọ́run ọba wa àfin bẹ ọlọ́run ẹ̀rùn tí a kìtàn ọlọ́mọsá ìgbà alẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wọn òjísánlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tí ó pọ̀ àwọn tá a jẹ́ alùhùnmá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa òun náà ni wọ́n ń ṣe wá lójú kòkòrò wípé ẹnì kọ̀ọ̀kan wa ká máa ṣe sàárà kájí sàárà pọ̀ nínú tá a máa ṣe ètí wọ́n pè ní sàárà àsọdakọ́ òun náà ni kéèyàn máa bòyàn ní nǹkan tó nítọ̀hún bá jẹ́ tálíkà tí ò ní. ẹni tí ò ní la máa ṣe sọ́dá kọ fún ẹni tó bá ní àdíyà la máa ṣe fún àdíyà òun náà ní ẹ̀bùn ló ṣe dípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn khasaisu rẹ̀ àwọn nǹkan tó dípa Ànábì nìkan lọ́lọ́wọ́ bá ló ṣe ilé wọ̀ fún nínú ẹni sọ́dákọ̀ kánábì ó máa gba sọ́dákọ̀ Ànábì gba sọ́dákọ̀ anabi gba sàárà nítorí pé sàárà yẹn èèwọ̀ ní fànàbí àtàwọn fámílì ẹ̀ wa yaqbalu al-hadiyya anabi a máa gba ẹ̀bùn tí yẹn bá bùn lẹ́bùn kí ni yàtọ̀ láàrin sàdákà àti hadiyya kí yàtọ̀ láàrin sàárà àti ẹ̀bùn sàárà ni nǹkan tí mú dání tó jẹ́ pé ó fẹ́ fún àwọn tálíkà ni kí ìnira tó wà fún wọn ìnira tó wà fún wọn kó lè bá a kú ọlọ́run ò sí lẹ́tọ̀ọ́ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam kánábì ọmọ gbàsára wa yaqbalu al-hadiyya àmọ́ anábì a gba ẹ̀bùn ló jẹ́ pé Salmanu al ọ̀kan nínú àwọn sahaba tí bàbá rẹ̀ jẹ́ olówó tó torí islam tó kù nílùú wọn títí tó fi wá dé madina ó sì gba islam ìgbà tó dọ́dọ̀ ọ̀kan nínú àwọn alàgbà ó sì ọba wọn ṣẹ̀sìn wọn iná làwọn máa ń bọ tẹ́lẹ̀ ọkàn ròǹjọ́ kan náà ní pé ẹ̀dákun ṣe iná tá à ń bọ̀ náà ló tún kù yìí sọ́lọ́n wá lélẹ̀ ó tún lọ́dọ̀ alàgbà kan òun débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jóná lùlù ó tún òní eléyà gbọ́dọ̀ jẹ́sìn alàgbà yẹn gbàtọ́ fẹ́ kú òun lọ́wọ́ sọ fún pé tọ́wọ́ mọ̀ pé òun wá ẹ̀sìn original máa lọ ìlú tí làbídùn bá pọ̀ sí jù òjíṣẹ́ òjíṣẹ́ kan ṣẹ̀ débẹ̀ òun lò òjíṣẹ́ tó mú ẹ̀sìn oríjìnà wá. ibi tá a ti lọ ni pé Salman al-Farisi ọ̀pọ̀dà wa tọpa Madina wa ó lápadà já sí Madina. Wa, nínú àwọn àmì tí wọ́n sọ fún ni pé sórí ẹni tí ó jẹ́ òjíṣẹ́ yẹ nínú àwọn àmì tó rí lára òun náà ni pé kò í gba sàárà àmọ́ máa ń gbẹ̀bùn Salman Al-Farisi olóhùn sì jòkó lọ́dọ̀ ànábì gbogbo àwọn àmì tí wọ́n lọ́wọ́ rí òun rí gbogbo ẹ̀ lẹ́nìkan bá tún gbé apẹ̀rẹ̀ làbídùn wa ànábì bá béèrè pé asọ́dàkàtún híyá amhadiya. Am أو كما قال صلى الله عليه وسلم ṣé sàárà ni àbí ẹ̀bùn onítọ̀hún ní sàdákà oní sàárà ni anábì ni àwọn tálíkà asuhabu sufa àwọn tálíkà tán sunu mọ́sálásí táwọn olówó tí wọ́n fi gbalé madina nígbà tí wọ́n dé madina àwọn dáwọ́ èèyàn ńlá ni wọ́n nílùú wọn wọ́n nílé ọmọ ọlọ́lá ọmọ ọlọ́nà ni wọ́n àmọ́ nítorí islam wọ́n sì fi property wọn lẹ̀ sí Maka wọ́n wá di tálíkà ní Madina Allahu Akbar ìwọ iṣẹ́ rẹ̀ náà lọ fẹ́ lùsì ní Islam fi bọ́ owó náà lọ fẹ́ lùsì ní Islam fi bọ́ àwọn eléyìí gbogbo ohun tí wọ́n ní lóko ní nǹkan ọ̀sìn nílé ní nǹkan tí ò ṣe mú dání gbogbo ẹni wọ́n fi lẹ̀ sọ́n. So àwọn kan wọn bẹnu wọn tí àwọn kó dání àwọn yẹn gbalé àwọn yẹn àwọn gba sọọmù àwọn kan bẹ táwọn jòkó mọ́sálásí mọ́sálásí wọn sùn kò ní kò sówó tó ń fi gbalé tá ànábì bá ti wá jẹun nínú ilé ànábì wa ni kí wọn gbé yòókù fún wọn nínú mọ́sálásí ànábì wa ni ẹpin sàárà yẹn fún wọn wọn pin fún wọn ẹnìkan bá tún dé lọ́ba tún gbé ẹ̀bùn míì dé ànábì ni ṣé sàárà ni àbẹ̀bùn ó ní ẹ̀bùn lélẹ́yìí ìwọ gangan ni mo fẹ́ bùn tálíkà ní máa ń jẹ sàárà ẹ má fàáfàá ló pe àfáà owó yìí ẹ ẹ bá fi nu omi kó lójú àwọn èèyàn àwọn tálíkà wọn ni kò fún tó náà bá wà wà nu tálíkà ò lè wà mú bẹ́ẹ̀ bí ẹ bá sì sinú tálíkà yóò fa àwọn tán nìkan fún un. òjíṣẹ́ ọlọ́run lè gba ìbùn òun lè gba sàárà ẹ̀rá nẹ́bùwà Muhammad sallallahu àtàwọn aráalé rẹ̀ a ṣe sàárà léèwọ̀ fáwọn ọlọ́run ló sì mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ oníjọ́ kan ibi ń pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa ń lọ ọkàn rí làbídùn ẹyọ kan nílẹ̀ nínú ẹgbàá wa kan wọ́n ní làbídùn yẹn ọ wà lérí bẹ́ẹ̀dì ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ ànábì wa gbé e báyìí ànábì fẹ́ jẹ ebi sì ń pa ànábì ni àmọ́ bọ́yá ni bọ́yá sàárà ni ńlọrọ̀ ní débi o anabi bá filẹ̀ ní ọba jẹ́ mọ́ làbínú yẹn ó rojú ebi sì ń ṣe kínní ebi sì ń pa pípọ́ yá sàárà tí wọ́n gbé wá lọ́kàn lọ́mọ́mú kan wá bí nínú àwọn ọmọ kéékèèké bóyá ẹ̀bùn náà sì ní àmọ́ tó gbàdá àti mọ́bó sì jẹun anabi bá filẹ̀ sallallahu alaihi wasallam níta fẹ́ mú nínú ìjòkó yìí òun náà ni pé sàárà àwọn tálíkàlà máa ń fún àwọn tí ọba ní sẹ́rí tá a bá fún olówó tá a bá fún ní nǹkan kan òun náà ní àwa tún fún kò sí nínú àwọn ẹwà Islam ẹni tó tọ́jú pé ọlọ́lá ni olówó ni mílíọ̀nìyà ni kò sì pákà tó o ní two fifty naira o sì fi sínú nylon wípé aláàjì mo mú kínní ìwà fún yín bàbá mílíọ̀nìyà kò sì ọ̀sán two fifty kó sì pé mo fún yín nínú ẹwà islam kìí ṣe pé ìyá ìyá ń tó mú àyẹ̀ ní jẹ àmọ́pọ̀ ọ̀kan náà kíní kan ṣe pé ó bun ní máa ń bí ìfẹ́ láàrin ẹni tọ́lọ̀ ń kẹ́ àtẹni tí kò ní tó nǹkan ẹ wàá rí sàdákà yìí àṣìlẹ̀ wọ̀fẹ́ lómi lẹ́yìn anábùwà Muhammad sallallahu alayhi wa sallam sọ́dáka ànábì máa ń gbé wá lóun gbé dojoojúmọ́ ká máa ń ṣe sọ́dáka bẹ́ẹ̀ bá ń ṣe sàárà bí sàárà bá ṣe pọ̀ tó lẹ́yìn ó ṣe délé rere tó. àbá àbú Hurairah radiyallahu anhu wọn lànà bí ni máa na kọsọ ti sọ́dáka tó mi máa kò sẹ́nìkan tí ó ṣe sọ́dáka tó wò rẹ̀ wá dínkù máa na kọsọ ti sọ́dáka tó mi máa ànábì ní kò sí bẹ́ẹ̀ ṣe ṣe sàdákà tó tí sàdákà wà sọ́dọ̀ lò sí. bí ìbá jẹ́ pé owó yẹn wọ́n máa pọ̀ sí ni ànábì ní owó náà ò ní dínkù tẹ́wá wọ̀rọ̀ yìí sìn ẹ́ rí i pé ọ̀rọ̀ tí gbogbo èèyàn gbọ́yé ni àgbọ́yé tàwọn èèyàn ni pé májè mu tí n bá mu yóò ṣe kí ni yóò dínkù ànábì kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ sàdákà tó bá náwó fúnifújì tó fowó sòkú tó fowó jó tó fowó wòran tó fowó sẹlọ́hún aha owó rẹ̀ ọmọ tán ni àmọ́ táwọn ti pé sọ́dáka lọ́ba fi ṣe ó fún bàbá rẹ̀ ó fún ìyá rẹ̀ ó fún àwọn ẹbí ẹ̀ àwọn aládùúgbò rẹ̀ níbọ̀ rẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọn ò ní tálíkà tó wà lójú ọ̀nà àbùké arọ tójú ẹ̀ tó fọ́ lẹ́ẹ̀kan náà àdáwò mẹ́ta. ọwọ́ àdùnnú ẹni tí wọlé rẹ ti fẹ́ tán ọba sanwóolé ẹni tí admission rẹ fẹ́ bọ́ ọ̀ràn lọ́wọ́ gbogbo ẹni tí bá ń wá ìrànlọ́wọ́ tó bá fi lè ràn án lọ́wọ́ tó bá dé pé sọ́dáka làníyàn tó da pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run owó rẹ̀ ọmọ pọ̀ sí ànábì ní sọ́dáka kò kí di owó kù ìmọ̀ jẹ́ kówó sí kínní kówó pọ̀ sí ó sì jẹ́ pé bọ̀dé ìbá sí sọ́dáka kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run rọ̀ òun kó wọn mọ̀ sí sọ́dáka nítorí bẹ́ẹ̀ nìkan ò ní sọ́dá káfẹ́ ńtọ́lọ́n fẹ́ gbéga. mọ́lá nàbí sinmi asọ́dàkà ẹ̀rí sádàkà tẹ́kì masọ́rẹ̀ àṣù gbogbo àwọn àjálù bú tí máa ń bọ̀ wá jálù yàn ọlọ́run fi máa fi sádàkà yóò sì máa fi dá padà àwọn ẹ̀yà accident tí ó bá ti gbẹ́ lómi lọ bóyá nítorí hundred naira tó fún alubára àìmọye ẹlòmíì tí iṣẹ́ ó bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ bóyá bàbá sọ́gẹ́ẹ̀tì tó fún ní five hundred pé ẹ̀yin náà fẹ́ra minerals ẹlòmíràn máa sí géètì fún yàn ibi ọmọ pa ẹgbẹ́rẹ́ ẹlòmíràn máa ṣe ọ́ dìlé tí wọ́n máa tẹ̀lé ẹ tí wọ́n máa dìfẹ́ǹdì ẹ tábúrò fi ní sí ọ ibi ó sì máa pa ẹ̀rẹ́ ẹlòmíì tí wọ́n máa jẹ́ dráìfà ni yọ́ máa wa bàbá olówó bàbá olówó sì jẹun tán Mr Biggs yóò tún ta yín wọnú mọ́tò ibi sì ń pa dráìfà ẹni tó mọ̀rí jẹ wọn ní kó ti sàárà fún láti wá gbé ẹni tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ọwọ́ rẹ̀ lẹ́mí rẹ̀ tún wà ìwòsùn lọ òun náà máa ń fi jágbó lóru àtọ̀sán ibi wọn pa ibi a máa pọ ọmọdọ̀ mẹ́lòmíì la yóò máa wọ ọmọdọ̀ rẹ̀ bí ó sì máa pa òun sì máa jẹun wọ́n ní sọ́dáka bẹ́yẹn bá ti ń ṣe é sí bẹ́ẹ̀ náà ni ó ṣe dáa fún yàn sí anábìnrin ká má gbà pé sọ́dáka máa ń di owó kú o ní máa ń jẹ́ kó wọ́pọ̀ sí ni o sórí tó bá ti na ọlọ́run ọba aláwọ̀ wá sínà mí fún wọn náà ọ̀nà tọ́lọ́run wá sí yẹ sádàkà yẹn wá jẹ́ tíntín nínú ọ̀nà tọ́lọ́run fẹ́ sùn ẹlẹ́ẹ̀kejì ni pé aburú ńlá tó fẹ́ jálù ọ tọ́ ni pé tó fi jálù yàn oye gbogbo dúkìá ní ọ̀pá rẹ àárẹ̀ ń ṣẹlẹ̀ omi tó ń sì ta ilé rẹ̀ gbogbo ilé tó ní tó ń sì ta wọ́n ta gbogbo ẹ̀ látara sádàkà yìí àdáwò yẹn ọlọ́run sì gbé kó fún yàn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá anábì kọ́ anú hadithi yìí anábì wà máa záàdà Allahu abdá bàáfù ilà ìzà ẹnìkan ò ní máa ṣe àmójúkú fáwọn èèyàn àbí kọ́lọ̀ wọn sọ de ní ìlà òjò ẹni tí ṣàmójúkú fún yá ẹ fáwọn òbí ẹ ẹni ṣàmójúkú fáwọn ìyàwó ẹ fọkọ rẹ ẹni ṣàmójúkú fún nẹ́bọ̀ ẹ ẹni ṣàmójúkú fún àwọn ọmọọṣẹ́ ẹ ẹni ṣàmójúkú fún àwọn tọ́ṣẹ́ ẹ ẹnìkan ò ní máa ṣàmójúkò fún yàn àfi kọ́ lọ́wọ́ sọ́dẹ níyì ẹ máa wẹ́n dábàá ní kò ní ta kò ní ta àwọn oníṣàmójúkò oníṣàmójúkò lọ́wọ́ padà yá ọba jẹ́nu ẹbí lọ́wọ́ wà wọ́n padà pàtì ìgbẹ́ ẹ̀fílẹ̀ ọgbọ́n ní òní tàn ẹ̀fílẹ̀ ẹjọ́ máa bá yí. ẹlòmíà níyàwó òun sẹ̀wọ̀n yóò sì yóò sì mójútó ó ti tán dáàdi àní bí sọ́mọ́ ṣe ni fourteen bó ti gbogbo ẹlẹ́mi máa ń kọ́lẹ̀ ọkọ̀ lélẹ̀ sẹ́yìn lè wà nílé kíyàwó mọ́sẹ̀ yẹn ẹlòmíì ọkọ rẹ̀ ṣẹ́ kọ̀ wá tán mọ́ ọ wá sọ di àrùn ni wọ́n misbehave inú ilé wa ṣètò we are human being èèyàn ni wá ọmọ ìtọ́ ọmọ expect lọ́dọ̀ mi èèyàn náà ni pé eighty percent kàn máa ṣàṣìṣe níjọ́ tó bá wá ṣe dáadáa ó ti yé yóò wá jọ lójú ọ wà fi pa àwọn àṣìṣe yẹn rẹ. wa ma tawada'a ahadun lillahi la rafa'ahu ẹlẹ́kẹta ànábì ní ẹ̀ nílẹ̀ tí ọmọ respect àwọn èèyàn àfikọ́lọ̀ ń gbéga àfikọ́lọ̀ ń gbéga ẹ̀ nílẹ̀ nìkan tí ọmọ respect àwọn èèyàn tí ọmọ pọ́nyàn lé yọkùn méke lé yọkùn àgbàlagbà lé ọkùnrin obìnrin alápọ̀nlé yọmọ tẹríba fáwọn èèyàn gbogbo òkúta bá gbé sí kò ní wo ipò yẹn gbogbo tó bá ní nǹkan wò ní tì láti máa sàrífẹ́ sáwọn èèyàn yóò ma wọ́n ní ìdàdàkàtà ala rasul sallam la yatamayyazu bayna ashabihi wọ́n ní tẹ́ ẹ bá wọnú mọ́ṣáláṣí madina ẹ ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ẹ dákun ànábì yín dà àlejò yóò máa béèrè pé ẹ dákun ànábì yín dà ànábì mọ́ fẹ́ rí wọ́n lẹ́nìkan wọlé jọ kan ó ní àyìnà nàbí yòókùn wọ́n lẹ́ ànábì òun expect pé tóun bá dé inú mọ́sálásí òun ọba ní àyè ńlá kan tí ó dúró lérí àga ńlá kan gẹ́gẹ́ bí àwọn ọba àwọn sàhábà kan rojọ́ tí wọ́n mọ́sálásí làwọn sọ̀rọ̀ wọ́n kàn náwó sí àlejò yẹn pé ẹ̀ wọ́n náwó sí ànábì sàṣálà wọ́n ní àlejò wọ́n ní sórí arákùnrin tó jòkó lẹ́gbẹ̀ẹ́ wa tọrọ gbọ̀kú yẹn arákùnrin tó jòkó ló ní àkọ́kọ́ tí ó jẹ́ wọn gba ìsìlámù gan. bẹ́ẹ̀ bá jẹ́ ọ̀dọ́ ọmọ tẹríba fáwọn àgbàlagbà bọ́ bá jẹ́ àgbàlagbà náà ọmọ tẹríba fáwọn méke onítorí ọ̀kan náà àlùfáà ó ní kí ló dé òní tẹríba fáwọn àgbàlagbà wọ́n ní àgbàlagbà tó ti ṣáájú rẹ̀ nínú ìjọsìn òun ti ń kírun láti ọdún gbọ́n han kúrò tó dáyé ọmọ iye tó ti níwájú ọlọ́run tí wò ó ti nì wọ́n ní kí ló dé táyà àgbàlagbà òní tẹríba fáwọn méke wọ́n nítorí pé ọgbọ̀lọ̀ tẹ́ríba nítorí pé àìmọye ẹ̀ṣẹ̀ tágbàlagbà ti ṣẹ̀ látọgbọ́n ọdún gbọ́n han tó ti wà nù fáìlì eléyìí ò tí ì ṣe kankan tiẹ̀ òun tó jù wọ́ lọ báyìí ṣe wọ́n ní respect is reciprocal àpọ́nlé àjọ ọmọ exchange ẹni ó wọlé ti máa ta bukú mi èmi ọmọ ọpọ́n lé ìwọ náà ọmọ pín mi náà lé ẹni bá wá ń pààyàn lé wọn lọ́wọ́ kò sọgbọ́n tó fẹ́ dá yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn ni ẹni tó bá ya asa yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn kò sí ìmọ̀ tó lè ní láyé tó o bá ti ya onígbèraga àwọn èèyàn sì ní sórí ìmọ̀ rẹ bó ṣe dáa tó àfẹ́ abùn máa kọ́ ọmọ rẹ àtìyàwó ẹ̀ kò sí owó tó lè ní tó bá ti ya onígbèraga owó yẹn owó máa ń gbé èèyàn níyì ni àmúgbà tó ti nígbèraga kún ni ọ̀wá ní gbé èèyàn yìí mọ́ kọ̀ wá sí. Si, oore tọ́lọ̀ lè ṣe fún yàn láyé tọ́lọ̀ bá ti di ìgbéraga kún aburú ni àwọn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá nábì kọ́ wáyé kọ́lọ́ mọ́tà jọ sáǹfààní fún wa ọlẹ́ agbára ọlọ́wọ́n ọba wa kọ́lọ́ ọba kó sọ alẹ́ ní tí wọ́n máa ṣe sàárà kọ́rọ̀ wá fún sàárà kọ́lọ́ ń lò wá fún sàárà nítorí kò lè bá dáa fún alẹ́ àti lọ́rùn ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́ fi asúnà àwọn tí wọ́n fáwọn yẹn ẹni máa ti ṣàmójúkò fún yẹn ọlọ́wọ́n ṣàmójúkò fún náà ẹlẹ́ẹ̀kẹta ni kọ́lọ́n fi asúnú àwọn tí wọ́n máa tẹríba kọ́lọ́n máa sọ wá lónìí gbéraga o gbogbo tó lọ́mọ ṣe fún apáta ọlọ́mọdé ọjọ́ wa lójú láfi mọ́ wá sí gbéraga ìgbéraga náà ni ṣètánì ṣe tó dẹni ẹ̀kọ́ ìgbéraga náà ni fìràwọ́nà ṣe tọ́lọ́n ti bọ̀ ní omi ìgbéraga ni kárúnà ṣe òun wọlé láàyè ni ó wọlé láàyè ìgbéraga wọ́n ní ẹni tí bá ń ṣe àwọn àfa wọ́n fi wé èéfín èéfín tẹ́fẹ́ bá lókè báyìí níbo ní padà bọ̀ yọ padà wálẹ̀ ni wọ́n fi tẹríba wọ́n fi ń wé e, ìràwọ̀ tá à ń rí nínú omi ṣàǹpé nísàlẹ̀ lọ́wọ́ sísàlẹ̀ lọ́wọ́ wájà wọn òkè lọ́wọ́ gbogbo bá ti ń tẹríba ọlọ́run ti máa ṣe kíni ọlọ́run máa gbé ọ sókè ẹnì kọ̀ọ̀kan wa especially àwọ̀ dọ́ ẹlẹ́mi rẹ̀ àgbàlagbà kọ́ mọ́ sálámà sí kọ́ mọ́ kí àgbàlagbà ó gbìn kan lọ́wọ́ kọ́ mọ́ gbà lọ́wọ́ ẹ̀ ọmọ ọdún mélòó ni wọ agbàlagbà máa sọ̀rọ̀ kọ́ ọmọ fi sẹ̀fẹ̀ kọ́ ọmọ fi rẹ́rìn ẹgbẹ́ bàbá rẹ oye kọ́ ọmọ sọ̀rọ̀ sí anábìnrin ẹ má bu bàbá yín o àwọn kan ní àbúrò ah, làwọn sọ bọ́ bá wọn anábìnrin ti sọ ni pé ẹ má bu bàbá bàbá tẹ bá bu ẹgbẹ́ bàbá yín nígbà tẹ ń bu bàbá yín gbogbo àwọn ẹ̀kọ́ yìí kọ́ lọ́mọ́sájọ́ sínú ayé wa kọ́ lọ́mọ́jà ibú mọ́jà sí sọ mọ́jà sí rìn wa bihamdi.